صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار gbogbo àwa tí àwọn ilé tí a ń gbọ́ ètò àdéhùn yusrun òun náà ni ó tún gun orí afẹ́fẹ́ báyìí gbogbo wa ni a kí pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu ọ̀rọ̀ tí à ń bá lọ láti nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta sí mẹ́rin sẹ́yìn òun náà ni ọ̀rọ̀ pé awuyewuye báwo ni à ń ṣe ń kíra ẹni nínú Islam tó ṣe pé gbogbo wa náà ẹni tó bá ti jẹ́ mùsùlùmí kò ríra rẹ̀ yọ kó nínú Islam sòtá bá ti ń sọ pé àlàádà lélẹ́yìí àlàádà lélẹ́yìí àlàádà tó bá ti bá Islam mu òun láà ṣe àmọ́ ìta bá ti rí tí ó tako Islam ti ń jẹ́ ẹ̀sìn wa so a nídìí kí a ní àmọ̀ṣe agbọ́dọ̀ agbọ́dọ̀ pàtì ni so ká wá mú èyí tí Islam tí ó ní ká ṣe lọ́wọ́ náà ní ká sì gbọ́dọ̀ máa ṣe so ètò yìí ètò tó ṣe pé a ń gbìyànjú láti yanjú àwọn nǹkan tí ó ń dà gẹ́gẹ́ bí àìgbọ́ra-ẹni-yé ìrírí ẹni tó bá dúró lérò rẹ̀ pé mi ní ṣe ìrísí gẹ́gẹ́ bí ẹni tí ó gbé nǹkan tuntun dé so pé ntí ẹnìkan kún òṣèré lẹ́yìn gbédè yìí so náà ni àlàyé ìgbìyànjú láti ṣe àwọn àlàyé tí mò ń ṣe yìí àti pé kọ́mọ ní nǹkan yìí kékeré kò lé báyìí inú ẹ̀sìn ìrùn kò sí tó bá wọ̀ ọ́ náà ni irọ́ o irọ́ o ọ̀rọ̀ à ń tẹ̀ à ń kúnlẹ̀ à ń dọ̀bálẹ̀ à ń foríkanlẹ̀ ó náà pé ìforíkanlẹ̀ yẹn ò tiẹ̀ sí lọ́dọ̀ wa so láti fi kíyàn so ìyẹn o ìyẹn ni. a gbọ́dọ̀ mọ̀ pé kò sí nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa yìí ni ká dúró ká so náà ni nǹkan tí ó wà nínú ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n bá sì wà lérí ìjòkó ká wa so náà ni tó wà nínú wa ta ibi tí mo wá lọ ní òní òun náà ni pé ǹjẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ nípa Qur'an àhìdísà nàbì sallallahu alayhi sallam tí mo ti mú wá ní oríṣiríṣiríṣiríṣi so ǹjẹ́ ọ̀rọ̀ àwọn tó ń jẹ́ àwọn àfa ẹ̀sìn wa tó ń jẹ́ àwọn àfa tí wọ́n jẹ́ pé àfa ẹ̀sìn wa ni wọ́n ń já rí wọn ń jẹ́ kí ni wọ́n sọ lérí ọ̀rọ̀ títẹ̀ kíra ẹni yìí so àkọ́kọ́ ẹni tí màá kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ rẹ̀ alimami albagawi alimami albagawi sheikh alhussein bin mas'ud albagawi aleyhi rahmatullah afa yìí wọ́n ṣẹ̀mí ní ọgọ́rùn-ún márùn-ún àti mẹ́wàá ẹni five five ten yẹn ni pé tá a bá wo nísìnyí ó ti ń súnmọ́ nǹkan bíi one thousand years bí ẹgbẹ̀rún ọdún ó ti tó ọgọ́rùn-ún mẹ́sàn-án ti kọjá nine hundred years ó ti kọjá tí afa yìí ti ṣẹ̀mí tó ti sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kalẹ̀ so afa yìí ni tí a bá lọ lè wo aya tí ó wà nínú aya al-Qur'an pé wa kharru lahu sujadan ipe àwọn ọmọ ìyá anabi Yusuf kí gbogbo wọn wọ́n tẹríba fún un so wọ́n ní èyí tá à ń sọ yẹn kí wọ́n lọlẹ̀ wọ́n tẹríba fún un wọ́n ní yaani wa khalatahu wa ikhwatuhu wa kana tahiyatu nasi yawmaidin li mulukihim as ó ní àwọn èèyàn nígbà yẹn tó máa fẹ́ kí àwọn ọlọ́lá wọn máa tẹ̀ wọn máa forí kalẹ̀ wọn máa rúkú fún wọn wọn ni wọ́n lẹ́nu bí sojúdi wọ́n ní sojúdi táwọn sọ yìí o wọ́n ní kì í ṣe kí wádìí alìjìbáì alẹ́ àrùdí kì í ṣe kí wọ́n forí wọn kanlẹ̀ o wọ̀lẹ́m oníwọ̀nkíwá innama huwa al-inhina wat-tawadu' yẹni kí wọ́n máa ń tẹ́ kọ̀kọ̀rọ̀ ni ẹ̀wò wọ́n tẹ̀ ní tí Imam Bagawi ni o kí àwọn náà kálọ̀ lè wọnú tafsiri yìí kálọ̀ lè wọnú ibi tí ẹnu suratu Yusuf inú àyà ọgọ́rùn-ún àyà one hundred nínú tafsiri Bagawi àbà bẹ́ẹ̀ ní nǹkan tí mo kà kalẹ̀ yìí so Imam Bagawi wọ́n ní wa kana dhalika jaizan fil umami salifa ipe iṣẹ́ rí kéwọn máa tẹ̀wọ́n náà kíyàn tẹ̀ òun ó ní ọlẹ́tọ̀ nínú ọ̀dọ́ tí àwọn anabi Yusuf nìyẹn ọlẹ́tọ̀ bẹ́ẹ̀ ọlẹ́tọ̀ bẹ́ẹ̀ wọ́n ní fanusikha fi hadhihi ash-sharia àmọ́ níbi sharia ti Islam ọlọ́wọ́n ọba ti lóun parẹ́ ẹ̀wọ̀ Imam Bagawi nǹkan tí wọ́n sọ ní o bóyá ń jẹ́ tó kà fún àwọn tá a bá gbọ́ kí ó tí mò ń kà yìí yé wọ́n ní wa kharru lahu sujadan ya'ni wa kana tahiyyatan nas وكان تحية الناس يومئذ لملوكهم السجود ولم يرد ولم يرد بالسجود ودع الجباء على الأرض وإنما هو الإنحناء والتواضع أن تنجبنه كم wọ́n tẹ̀ kíra wọn ni àmọ́ títẹ̀ wọn náà wàkánà dhalika jaizan fil umam ọlẹ́tọ̀ torẹ́lómi rò pé bóyá sujudu, sujudu pé títẹ̀ ní ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ìmáàmù Bagawi ń táwọn gẹ́gẹ́ wí lélẹ́yìí o. so bákan náà ìtòwò alimami al-Tha'labi alimami al-Tha'labi al-Sheikh bin Muhammad bin Ibrahim so kẹ́ gbọ́n nǹkan tí alimami al-Tha'labi táwọn náà sọ ni àwọn sẹ̀mí ní tí wọ́n ti ti pé one thousand years tí wọ́n sẹ̀mí torí four twenty seven náà ni wọ́n kú lẹ́yìn ìgbà tí anabi sallallahu alayhi wa sallam kú tán ìyẹn ni pé ọgọ́rùn-ún mẹ́rin àti ọgbọ̀n ó dín mẹ́ta four twenty seven ìgbà tí àfa yìí iṣẹ́ mi tí wọ́n kú láyé nù. àwọn ní pé ńgbà tán tú àyà wọ idh qulna lil malaikati usjudu li Adam àti wa kharru lahu sujadan wọ́n wá sọ pé wa kana dhalika tahiyyatun nas wọ́n ní báwọn yẹn ṣe máa ń kíra wọ́n ń gbà yẹn nìyẹn wa ya'dhumu ba'duhum ba'dha wọn a máa pọ́nra wọn lé wọn máa gbéra wọn tóbi bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn ó ní wàlám yakun wàdọ̀ ẹlùwájì alàlárọ̀dì alìbámu sálàbí ni kì í ṣe pé wọ́n ń fi orí kanlẹ̀ láti fi kíra wọn wà iná máa kánàlì ìní ìná ẹ̀wọ̀n kan ìní ìnáwó ni wọ́n ń ṣe wọ́n ń tẹ́ kọ̀kọ̀rọ̀ kíra wọn ni wọ́n ní falamma já al-islam gbàtí islam wá dé bátọ́lá dhalika bisalam islam ní gbogbo tẹ́ ń ṣe yẹn ẹ gbọ́dọ̀ ṣe má ẹ gbọ́dọ̀ tẹ̀ má ẹ gbọ́dọ̀ kúnlẹ̀ má ẹ gbọ́dọ̀ tẹ kọ̀kọ̀rọ̀ má islam ń stọ́pù ẹ fún wa ẹ wò nǹkan o so alimamu, bag imamu Thalabi ni mo mú wáyé alimami Bagawi òun náà ni atúmú ọ̀rọ̀ wọn wáyé ṣé ewúrú ọ̀rọ̀ yìí báyìí nìsín ṣé èèyàn lè wá lẹ́nu tó bá wá ń serú eléyìí kẹ́ni ìfẹ́nu ní ṣe kẹ́ni irú eléyìí àkèésí nǹkan tí ó wà nú ẹ̀sìn wa àmọ́ ibi tí wọ́n ti gbé pé kúgbèdé sọ ẹlòmíì ni wọ́n gbé kéwù Tókunbọ̀dé gbogbogbò gbogbo ẹni tí bá ń bẹ Nàìjíríà yìí kéwù Tókunbọ̀dé nké láti ayé àwọn bàbá bàbá tó ti lọ kéwù Tókunbọ̀dé gbogbogbò àfa tí ń bẹ nílùú ilẹ̀ Yorùbá yìí kéwù Tókunbọ̀dé wọn torí àtìlú kan làwọn náà ti gbéra wọn wá sílùú tàwa yìí àtìlú kan ni wọ́n ti wá ẹ̀yin náà lọ lè trace gbogbo ilẹ̀ yorùbá yìí sheikh alimi oníbi tí wọ́n ti gbé dáwà wá sílẹ̀ yìí sí tó kúnbọ̀ kọ́hún tó kúnbọ̀ ní ẹ̀mọ̀jà tí ń rí ara wa jẹ́ so bí òun kálukú ṣe ń gbé wá náà ni òun kálukú ṣe ń lọ lè ń kọ́ wá náà wò òun náà wá rè kódà even tí ààyè bá gbà mí mo fẹ́ débi ọ̀rọ̀ alimami yani sheikh Uthman ibn Fodio lérí ọ̀rọ̀ yìí ẹ lọ lè wo ikhmad ihya usunna tírà wọn wa ikhmadul bid'ah e bá nta bẹ̀ n tà ń sọ yìí ni sheikh náà sọ n tí ń sọ yìí náà ni sheikh náà sọ so káwárẹ́ ni ti ń ṣe káwárẹ́ ni tó dúró ni pé a ni da kíní kan ni wọ́n da ni wọ́n fẹ́ bá ni pé a òdodo ni a tí aha àmọ́ kí wọ́n máa wá ọba so amẹ́yìn tó bá fẹ́ wá bínú ọlọ́wọ́n bá kọ́ máa wà níṣó so kò sí ní tó kan èèyàn pẹ̀lú yìí hàn so kéèyàn ó máa bínú kọ́lọ́ sá máa bínú so kéèyàn oníkọ̀ tẹ́wọn lọ́rùn kó ṣàtẹ́ ọlọ́wọ́n bá lọ́rùn ìtì ń jẹ́ pé mùsùlùmí gidi nù so abẹ́ ọlọ́run kó ṣe èèyàn náà ní kó ṣe èmi náà nírú àwọn èèyàn báwọn so tó yẹ pé ìtẹ́ ọlọ́wọ́n bá lọ́rùn náà ni ó pàtàkì ní ẹ̀mí èèyàn so mo bẹ̀ ọlọ́run kó ṣe gbogbo wa náà bẹ́ẹ̀ so ní pé ọ̀rọ̀ alimamu albagawi òun la kó wáyé alimamu sa'ilabi òun ni mo tún mú wáyé ẹ jẹ́ tún mú ọ̀rọ̀ ti alimamu kurtubi kí tún mú ọ̀rọ̀ tiwọn náà wá alimamu kurtubi àwọn náà sọ báyìí pé níbi tábàlọ̀ lè wo tafsiru kurtubi níbi ọ̀rọ̀ anabi yusuf yẹn náà ni aya ọgọ́rùn kan yẹn náà ni wọ́n ní wa ìdá sálámà wọ́n ní ti mùsùlùmí bá sálámà síra wọn wà iná wòlá yẹn hẹ́nì kò gbọ́dọ̀ tẹ̀ wàlá ayin yọkọ̀bìlà máa ṣàlámù yẹ dá kọ́dà èèyàn gbọ́dọ̀ tó máa kíìsì ọwọ́ yẹn pẹ̀lú pé yẹn sálámà ẹlòmílẹ̀ alẹ́ ni wọ́n kíìsì ọwọ́ ànábì àwọn ànábì tán kíìsì àdísìn àdísìn da'if ni ẹlọ́lẹ̀ wádìí ẹ̀ ẹni tó bá lọ lè wo tàkìrìjù àwọn àdísìn yẹn àdísìn da'if ni. so wàlẹ̀ annal in iná kíyàn ọmọ tẹ̀ aláàmáàna tàwádùí láti pọ̀ fẹ́ fi tẹríba fúnyàn láti fi kí láyàmbàgí ìlàlèlà ọlọ́wọ́n bá nìkan oṣolú ni láyàmbàgí kò lẹ́tọ̀ sí ẹnìkankan ìlàlèlà àfi Allah nìkan ọlọ́wọ́n bá nìkan náà lónìí tẹ́bàlú tafsiri al júzù ẹlẹ́ẹ̀kẹsàn page two hundred and sixty six ẹ̀ bá nǹkan tí mo ń sọ yìí ń bẹ́ẹ̀ so bí àwọn àfáà yìí bí wọ́n ṣe ń tò tẹ̀léra wọn lérí àwọn ọ̀rọ̀ yìí nu ẹ̀rí pé mo sọ lẹ́ẹ̀kan pé ní mo ti sọ síwájú wípé ọ̀rọ̀ akúnlẹ̀ kiri ẹni kìí ṣe àbíátẹ̀ kíyàn kìí ṣe al-amru mukhtalafi kò sí ìtìláàfù ń bẹ̀ rí wọn ò ṣe wọn ò yapa rẹ̀ wọn ò yapa rẹ̀ rí àwọn tí wọ́n yẹ katira tó yẹ pé ntẹ́kàn wù wá rẹ̀ pé ìfẹ́ nú àwọn èèyàn ìfẹ́ yọ ìlú nínú láì ṣe pé lọ́nà tí ó tẹ ọlọ́run ọba lọ́rùn àwọn náà sọ ọ́ di ọ̀rọ̀ tó ní ìtìláfù o ẹlòmí ọ̀yàn rẹ̀ ó ní hùn hmm, tẹ́bá tẹ̀ níka ọmọ tẹ́bá ní pẹ́yàn ẹ̀yìn níkúnlẹ̀ ẹ̀yìn lẹ́mọ̀ àmọ́ wa tiwa ìfiwá lẹ̀ wa àmọ̀ tó mọ̀ kìlọ̀ fún yín náà pé kọ̀mọ̀dà kọ̀mọ̀dà wípé fìtínà ńláńlá mọ̀ ni so bí àwọn àfẹ́sìn yìí bí wọ́n ṣe ń to àwọn ọ̀rọ̀ yìí léra wọn léra wọn léra wọn lóríṣiríṣiríṣiríṣi nù so kí a tó padà wá sí èyí tí ó tiẹ̀ wá tó ẹ̀ rí pé tí n bá ní kí n mọ àwọn afá yẹn wá wọ́n ti pọ̀ jù so alimamu náà alimamu anawawi imamu sharafuddin àwọn sẹ̀mí ní ọgọ́rùn-ún mẹ́fà ọdún six hundred and seventy náà ni imamu nawawi kú so wọ́n bí wọn ní six so yẹn ni pé ní nǹkan bíi ọgọ́rùn-ún mẹ́fà ọdún lẹ́yìn ìgbà tí anabi sallallahu alaihi wasallam lọ tán náà làwọn sẹ̀mí ìgbà táwọn náà sọ̀rọ̀ nípa ìkíra ẹni pẹ̀lú títẹ̀ wọ́n ní wàyúkọ̀rà wọ́n là kọ̀ hàníyè zahar kínyàn ọmọ tẹ̀ ẹ̀yìnyàn kínyàn tẹ́ kọ̀kọ̀rọ̀ fi kulli halin li kulli wahidin gbogbo ìṣesí bá wà anybody li kulli wahid ọ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fẹ́ nìkan kan wọ́n ní yadullu alayhi ma qaddamnahu fil faslayn al mutaqaddimayn inú tíra àwọn tí wọ́n ti sọ al ni ẹ̀rí tíra adhkaru الأذكار المستجابة من كلام السيد الأبرار الإمام النووي وكتب له page 318 sí 319 abá ọ̀rọ̀ tí mo ń sọ yìí bẹ́ẹ̀ ìmọ̀mù náà wá wí ni pé àwọn ọkọ̀ ọ̀kọ̀ dá kí wọ́n mọ̀ tẹ̀ kí ẹnì kankan wọ́n nínú a ti sọ̀yàn síwájú nínú àdìsí Anas wọ́n ti anabi sọ pé tí Anas béèrè pé ayẹni ẹni lẹ́wọ̀ ṣíyàn lè tẹ̀ fún tánàbí ni lá wàá wà hadithun hasanun ẹ̀wọ̀ ìmọ̀mù náà sọ bẹ́ẹ̀ ìmọ̀mù náà wà wí wọ́n ní àdéhìsì àdéhìsì hasan ni ẹ̀ríkì mọ̀ sọ ní jòní náà ipe àwọn tó bá ṣe pé ẹ̀rìn uslubu elmutakadimin náà ni wọ́n ń lò wọ́n hasana àwọn wọ́n ní pé àdéhìsì yẹn dọ̀yìn fún ni tí wọ́n ò ní tí àwọn ọ̀gbà tahsin bimajimu etorok tí wọ́n ní pé kí yóò kó àwọn hadisi jọ àwọn hadisi jọ pé hadisi yìí ọlẹ́dí hadisi yìí lẹ́dí hadisi lẹ́dí tó tó bá di pọ́ bá ti di pé a rí àwọn kankan tá a lè fi sọ́pọ́tẹ̀ tí ó jẹ́ hasan tuntun eh, ayé pé àwọn ọ̀ṣunlùbọ̀ mutaakhirin ni àwọn ní hadith hasan ni àwọn tó bá yẹ pé mutaqaddimin ni àwọn ní hadith yẹni àwọn ní da'ifu ni so imaamu nawawi wọ́n ní hadith hasan ni wọ́n ní kama dhakarnahu wọ́n ní walam ya'ti lahu mu'aridun wọ́n ní kódà àwọn òrí àtakò kankan fún hadith yìí wọ́n ní fala masiru ila mukhalafatihi kò sí àyè tí yẹn fi lóhun fẹ́ takò ọ fẹ́ yapa hadith yìí imaamu nawawi ní sọ o wọ́n ní wala yuqtar bi kathrati ma yaf'aluhu tọ́ wọ́n ní mọ̀ ajíkọ́ tán jẹ́ o pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa ń rí tán máa ń ṣe tán máa ń tẹ̀kíra wọn mímọ yóò ń sẹ́bu ilẹ̀ ìlìmìn àwọn tó ń sì mọ sọ páfà ni wọn <laughs> Imam Nawawi ní sọ bẹ́ẹ̀ o kìí ṣe ìbọn kò tí Imam Nawawi ni n tẹ́ mọ rò páfà ni torí lómi nìsí n tí ọmọ fọ́hún lérí ni pé ẹ́ eh, afa kínní wọ́n kúnlẹ̀ kí afa kínní jọ ríra wọn ó ti tán ẹ̀rí tiẹ̀ nú láyé rẹ̀ Imam Nawawi sọ fún ọ pé má jẹ́ kíyàn ọ tán ọ jẹ́ mímá yóò ń sábìlà ìlímin àwòsànláhìn àbíká máa nípa ẹni rẹ ni wọn ọ̀gẹ̀rì ìmáàmì ní kìsọ́ọ̀lì fọ́dùlà báwọn ìlú mi tó pọ́n tiẹ̀ níwà tó da ìwà ọ̀la lára tó sì ń ṣerú nǹkan báyẹn. so wọ́n ní májèkọ́ yọ lẹ́nu torí pé kí ni ò fa innal iqtida wọ́n ní ìtẹ̀lé èèyàn ẹni tí èèyàn máa ń wò innama yakunu bi rasulillahi sallallahu alayhi wa sallam ni o anábì lèèyàn máa ń wò èèyàn máa ń kọ́ṣe tọ́lẹ̀mí lè wọ́n ní àwọn ṣe bí àwọn àfá wa làwọn ṣe àwọn àfá tí wọ́n máa ń kúnlẹ̀ ní so àwọn àfá yín kọ́nà ní kò tẹ̀lé o torí pé kí ni ọlọ́wọ́n bá ní fama atakum ar-rasulu fakhudhuhu wa ma nahakum anhu fantahu ntánàbí bá ní kẹ kú mbẹ ẹ kú mbẹ ntánàbí bá ní ẹ máa ṣe ní ẹ máa ṣe falyahdhari alladhina yukhalifuna an amrihi gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa ìmọ̀mù náà wáyé ló tó kó tà áyà wọn pé kọ́ńkálukọ́ ṣọ́ra rẹ o àwọn tó ṣe pé wọ́n máa ń ta ko ọ̀rọ̀ tí anabi sallallahu alaihi wasallam bá sọ àwọn tó máa ń takò iṣẹ́ tí anabi sallallahu alaihi bá ṣe lérí ọ̀rọ̀ títẹ̀ kíyàn yìí náà ni wọ́n náà wí kọ́rọ̀ yẹn wá sí o à ń tò sí ibà ń fìtìnà tún kọ́mọ jẹ́ pé fìtìnà padà ṣẹlẹ̀ sí wọn látara kan yapa anabi àwọn yóò sí ibà wọn àìdáàbò nàlẹ́ àbí kọ́mọ wa jẹ ìyá ọlọ́wọ́n ọba ní ìtọ́ lágbára sọ̀rọ̀ Imam so òun ni pé ẹ̀rí pé mò ń sọ ike alọ́rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ tó ṣe pé ìtìláfù wà ń bẹ̀ fà kì í ṣe kò sí ìyapa ń bẹ̀ nípa pé sa lè àbá lè ṣe kò sí ìyapa ń bẹ̀ o so òun ni pé àwọn èèyàn ni wọ́n dé ni wọ́n fẹ́ tẹ́ ayé lọ́rùn wọ́n wá sọ di pé ìyàpẹ̀nu wà ń bẹ̀ fàǹfà wà ń bẹ̀ so ẹ tiẹ̀ mọ̀ owó gan kọ́ra nǹkan mi tí ò le tó báyìí tí ò lọ́jú tó báyìí àwọn èèyàn sọ di fàǹfà oògùn àfáà ti ń sóògùn àfàtò yìí pé yóò tó máa sọ fún gbogbo àwọn ọmọlé kéwù rẹ̀ pé ẹ sògùn so sírú èyí náà ni tí àwọn ni ó sọ fáwọn èèyàn pé ọ̀rọ̀ ìkúnlẹ̀ yìí da àfàtò yóò da lè kéwù lẹ̀ tí ó mọ̀ rí nǹkan mọ́lẹ̀ sí lè kéwù sóhun ni wọ́n sọ fáwọn èèyàn pé àkà pé ìkúnlẹ̀ yìí ò da o ẹ̀yin ẹ mọ́kúnlẹ̀ mọ́ o wọ́n fẹ́ tẹ́ ìlú yìí lọ́rùn wọ́n fẹ́ tẹ́ àwọn èèyàn lọ́rùn so kò sì mọ̀ pé ẹ̀mí ẹlòmíì wá lé dépò pé kọ́ra kóhun bá ọlọ́wọ́n ọba pẹ̀lú fìtínà kó mọ bọ́lọ̀ ní rọrùn ọtẹ́ wọn lọ́rùn ju kó káyé ìsáfẹ́ràn wọn lọ bal tu'thiruna al-hayata ad-dunya wal-akhiratu khayrun wa abqa ayé lọ́kùnrin pàtàkì ayé lọ́jọ́ wọn lójú níbi ọ̀rọ̀ yìí ṣe ti gbọ́ yé nìsín pé sùjúrù sùjúrù ti ń bẹ nínú àyà ṣe rí pé mi kọ́ ni ń tu bẹ́ẹ̀ o ṣe rí pé náà ni Imam Bagawi tu yìí o náà ni Imamu Imamu Imamu Sa'labi náà làwọn náà tu yìí o náà ni Imamu Qurtubi náà tu yìí o tọ̀ àti ibẹ̀ náà ni màá tún ti wá rí sí ọ̀dọ̀ wa nílẹ̀ yorùbá nínú àwọn tíra àwọn àfáà tí wọ́n tún sọ orú ọ̀rọ̀ yìí náà lọ́dọ̀ wa nílẹ̀ yorùbá táwọn náà ṣàlàyé ipe àà ipe kọ̀yẹ àwọn ẹ̀wà oríṣiríṣi tí ọ̀dà ẹlọ́lẹ́wọ̀ tíra Sheikh Adam al-Islam wa taqariru jahiliya wallahi suma billahi la ilaha illa huwa tí n bá lo tíra yìí ṣe rí gbogbo tí mo lòun ó ti tẹ́ mi ní ọrùn páyányán àmọ́ nítorí kéèyàn sá ẹni téèyàn sáfẹ́ ṣàlàyé fún kéèyàn sáwò pé ìwọ náà tún wele yìí tún wele yìí la Allahu yaj'al lahu al-hidayah fi hada bí lọ́n lè tibẹ̀ ó kó tiẹ̀ ó pé ah ṣé àwọn bàbá yìí náà tún sọ ọ́ sáwọn bàbá yìí náà tún sọ ọ́ wallahi bàbá yìí kọ́lẹ̀ rí tiwa turuta ń bẹ́ẹ̀ lómi sọ pé n ta ń sọ yìí tẹ́ ń sọ pé ọ̀rọ̀ tó lọ́rọ̀ rẹ̀ yé lérí ibú torí pọ́ rẹ̀ kọ́rọ̀ ọmọ mi ò ní kọ́ ọmọ òun kókó ẹlòmíì lè ní kọ́ ọmọ òun ó kú torí pé kò ní kúnlẹ̀ fún ẹ̀dá kan torí kíni torí kíni ìkúnlẹ̀ wo gan ló yú ọ gan kí ló jẹ yó mẹ́ kí ló ń jò ló yó orí tán a bá rí ogun tó bá ń kúnlẹ̀ mo ní ẹni tó bá ní òun yé débi pé mi ìkúnlẹ̀ fún yàn mọ́ wàláhì tí ń jẹ́ gírímọ́ńkà yìí ní ọ̀rọ̀ rẹ̀ ìjọ rẹ ní lójú lọ́rọ̀ rẹ̀ wàláhì àfi tẹ́ bá jìnnà sí tẹ́ bá súnmọ́ ẹ mọ̀ pé hmm, kò sí ti ń jẹ́ ìjọ rẹ lójú ní ọ̀dọ̀ ẹnìyẹn àìmọye ẹlòmíì tó pé yóò kúnlẹ̀ fún yóò mọ kúnlẹ̀ fẹ́ni bọ̀dẹ̀ àmọ́ ìjọ rẹ lójú yìí ga ìjọ rẹ lójú yìí ga ìmúyànsìn yìí ga jù ìsọ àwọn èèyàn dẹrú ọ̀gá jù lẹ́mìí wọn sòwò sì mọ ní àwọn kúnlẹ̀ kí àwọn èèyàn ntẹ́lómi tẹ̀ máa ń bínú sí gan ni pé yóò mọ̀ wó pé bóun bá ti ń kúnlẹ̀ fáwọn èèyàn àwọn èèyàn máa kọ́ òun so wọ́n tàbí máa kúnlẹ̀ fóun náà àwọn tó wọn bá ti kúnlẹ̀ fóun náà òun náà nídìí kúnlẹ̀ tiwọn tí wọn dáhà ní kọ́ ọmọ kúnlẹ̀ kìíní ẹ̀mí ọmọ tẹ́ fẹ́ jẹ́ yúmẹ̀ o so ẹ wá wò Sheikh Adam àwọn náà ṣe àwọn àlàyé oríṣiríṣi ẹnu bí tí mo kàn fẹ́ lò nítorí àsìkò mi inú tíra tí mi mú lọ́wọ́ yìí o tọ́bọ̀ a mo fẹ́ wo tọ́bọ̀ rẹ̀ ni o tọ́bọ̀ tó sáníyà ni o tọ́bọ̀ sáníyà iná ni èyí mi mú lọ́wọ́ yìí so mo fẹ́ wo déètì ìgbà tí wọ́n ṣe 1979 náà ni wọ́n ṣe tọ́bọ̀ àti mọ́mọ́ lọ́wọ́ yìí torí kò tẹ́rù kò tún sẹ́lú mí zolé ní tíra àwọn rèé o kò sí bẹ́ẹ̀ rọ́ọ̀lẹ́ ń pa o so ó kọ́ rẹ̀ ní al-islam wa taqalidu al-jahiliya al léwo page one ẹni twenty one sixty two bẹ́ẹ̀ ni mo kàn fẹ́ lò wọ́n ní wa kullu ma tabaqa fi nàìjíríà al-yawm wọ́n gbogbo tó sheikh adam ní sọ bẹ́ẹ̀ o ó ní gbogbo tó sẹ́kù lónìí ní nàìjíríà yìí min àádáàtì kọ́lé ìnìyàl bí káwọn èèyàn máa bọ́ bàtà kíyàn lè tẹ̀híyà nítorí pé wọ́n fẹ́ kíyàn awil imbẹ̀tọ́ àbí kí wọ́n dọ̀bálẹ̀ awil sujud àbí kí wọ́n tẹ̀ kí wọ́n rùkú kí wọ́n forí kanlẹ̀ ẹlòmíì lè ní sojúdù ní méjì náà ló túbẹ̀ torí padà gbé wá fún wọn ní sọ padà rí wọn ní amẹ́mẹ́lẹ̀ akábìrì níwájú àwọn àgbàlagbà tọ́ta ní forí kanlẹ̀ fún yàn nílẹ̀ yorùbá tí ó fi orí rẹ̀ kanlẹ̀ kí àgbàlagbà kan awele muluk àbáwọn ọba ta ní fi orí wọn kanlẹ̀ fún ọba méjì náà la ní inú kí wọ́n tẹ ẹ̀kan kan kúnlẹ̀ kí wọ́n dọ̀bálẹ̀ òun ni bàbá yìí ti sọ yìí sọ ẹ́ fi mọ̀ pé sùjúdù wọn bí mánà ìnìhìnà ni títẹ̀ ní jẹba wọn. wọ́n ní innama hiya min rawaasibil jahiliya wọ́n ní gbogbo àwọn àwa jahiliya burúkú tí ò dáa ni allati ma anzala Allahu bi amin sultan tó ìpọ́lọ́ wọn kò sẹ́nìkan kan tẹ̀lé ní pọ́lọ́ lóníkẹ́ máa ṣe bal iya min nazawati shayatin ní àwọn ìwà èṣù ni wàṣàwátì salatin àwọn ẹyin táwọn ọlọ́lá ń fẹ́ ni alladina nasabu anfusahum aliyatan wọ́n ti sọ́ra wọn dòsà yu'ibaduna min dunillah kọmọsìn àwọn kọmọsìn lọ́wọ́ mọ́ wọ́n ní tọ̀ ẹmọ wá wọ́n ní wà ja'al ulama wọ́n láwọn àfáà kan wá dé wastahsanu wa àwọn sì lọ́ da badalan an yastankiruha tó sì yẹ kí wọ́n takò wa i'tabaruha adaban ojú títí nìyí ń o ìlẹ́kọ̀ọ́ ni o wàtàwádùn àti ìtẹríba ni o nke ẹni tẹ́ bá rí a ìtẹríba à ń pa àwọn àwọn ọba wálé ni o à ń pa àwọn afá wálé ni o à ń pa bàbá wálé ni o badalan an ya'tabiruha dhallatan wa jahalatan wa kufran nítorí kan rí i pé ìwà burúkú leléyìí ìwà ìmọ̀kan leléyìí ìwà tí mo ń sọ ẹ́ di kèfèrí leléyìí bal i'tabaru kharija alayha shaytan tọ́ ẹni tó bá tó wá ń takò wọ́n wà ní èṣù ni o <laughs> ẹ̀wọ̀n kan ẹni tó bá ní kan yóò dá mutakabiran wọn ò ní girman káyì ni wọn jadiran bil la'nati Allahi wal malaikati wan nas ajma'in wọn ni wọn wà ní pé ó lẹ́tọ̀ọ́ sí káwọn èèyàn máa ṣe pèlè pé ẹni wọn yìí ẹ máa bù wọn lépè ní sẹ́yìn pé irú ẹnìkan náà ó pè mí ń jò ní ó ní ẹ̀ ń sí àwọn èèyàn lọ́nà an adilla wa an udall ọlọ́run gbogbo àtúbà tá a bá jí làwọn ń ṣàdúrà wọn pé ọlọ́run ò mi má jẹ́ kí n sọ yẹn nù má sì jẹ́ kí yẹn ó sọ ń gbà làdúrà yẹn sheikh ẹ̀tún wá wo wálẹ̀ sheikh alamu wani wa minal ulama wọ́n ní bẹ́nu àwọn àfa kan máa ń yẹtọ̀ wúna qulubahum àwọn máa ń ká ẹ̀mí wọn kò alákàrí adil ada ń ní láìkì àwọn sisi yìí bí káwọn ọmọ lọ́lẹ̀ kúnlẹ̀ káwọn ọmọ dọ̀bálẹ̀ wàhálà istijani àwọn kórìíra rẹ̀ ó ní walakinnahum àmọ́ àwọn àfa yẹn la yamlikuna minal amri shay'an ipa àwọn kan kankan ni o ẹ̀dá kan àfa wo ni wala yajiduna mafarran òun ò rí bí họ fún ṣe sí yẹn lẹ́mẹ̀lì mọ̀fárán wàlá mẹ́lìjà àwọn níbi tán sì lè sá fún mi fèlìyà láti mọ̀ ṣerú nǹkan yẹn lèmọ́ ńlá yàrọ̀dọ́ fẹ́ni tí ọba gbà tí ọ̀yọ́nu ilá bìfẹ́ ìdí tó ní àfikún ṣe fún un láwọn afa kan bẹ́ẹ̀ wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀dàkùn afa wo ni ń forí kanlẹ̀ fún yàn tẹ́ fi di pé ìforí kanlẹ̀ kọ́ náà ń sọ títẹ̀ kúnkúnlẹ̀ ni sujud kúnkúnlẹ̀ títẹ̀ kọ̀kọ̀rọ̀ tọ́ sheikh wa ni wọn nínú àwọn afa tó ipọ́n máa ti ara máa ni wọ́n yẹn wọ́n ni wà á na min ulaika nafar èmi náà ń bẹnu àwọn yẹn <laughs> sheikh adamu ní wíwẹ̀ o wọn làwọn ń bẹnu àwọn afáwọn alladhina yardukhuna qasran tó kọ́ ọmọ ń ṣe ní tipa ọmọ ń jẹ́ ẹ̀mí wọn ní tipa láti ṣe ni aláfẹ́ ìlera láti máa ṣe làwọn fún àwọn ọlọ́ba àbí ẹ bá mi sọ tán ẹni tí bàbá forí kanlẹ̀ fún rí o ẹ bá mi sọ ẹni tí wọ́n dọ̀bálẹ̀ fún rí lọ́ba o torí ẹlòmíì ń ta kò lé ní ẹ̀ ẹ̀ ń tutukutu ni bàbá ò sọ báhùn bàbá ò sọ báhùn òun rèé o òun rẹ̀ sọ àfà pé njọ́ táfà jọ́jú bàbá lọ báyìí ara ni wọ́n wọ́n sì forí kanlẹ̀ fún ọba báyìí àbí ara ni wọ́n wọ́n sì nàgbàlájá fún ọba báyìí ìkúnlẹ̀ ni ìkúnlẹ̀ ni wọ́n ní sheikh wa ni wàyà àìtẹ̀mẹ̀dúnà fi dhalika alala hadith alqa'il bàbá ni wọ́n wá gbára lé àdíìsì tó sọ pé rufiya min an ummati alkhata wa nisiyan wa mustukri wa lay ẹ̀rí bí tí bàbá gbà yọnu sọ sẹ́wárí báyìí ṣe é di pé àwọn sòróró nu kóra bí wọn ò sí tọ àwa ròdòdó àwa sì ń ṣe kí wá ló fẹ́ dìjà kí ló fẹ́ di ìsọlẹ́nu so inshallah màá sí ojú òpó kalẹ̀ àwọn èèyàn ti ń wọlé buhaya so kí a lè pè àwọn táwọn fẹ́ pè zero eight one zero eight five zero one three seven one so òun nìyẹn bí sheikh bí wọ́n ṣe ń gbé àwọn ọ̀rọ̀ yẹn kalẹ̀ ní oríṣiríṣiríṣiríṣi náà nípa pé mùsùlùmí kò mọ nǹkan tí ń ṣe naam waaleykum salaam. sọ́ọ̀sù ẹ dákun ojúdúrà láti dí àfẹ́ ni. naam ẹ káwọ̀. ẹ dákun agbọ́ gẹ̀dẹ̀ sọ́lọ́ sí ìfọyín ládàá. ọ èmi èmi àtàdísì kan. Hmm. naam àdéhìsì òrèrà tó ní pé wọ́n bá ànábì fà á tá wàhálà òfàrọ́kà bú wàhálà wọ́n kiri pé wọ́n kọ́lẹ̀ fún ànábì yìí nǹkan. àdéhìsì àbúhùrẹ́rà lẹ fẹ́ wí àbí so bẹ́ẹ̀ ni ṣe rí bóyá ẹ̀ sí lórí ètò láti bí ọ̀sẹ̀ mẹ́rin gbogbo bí tẹ bá ti rí pé àwọn èèyàn kúnlẹ̀ àwọn fi kún wọn lélẹ̀ yí position wọ́n change position ni ẹ mọ̀ gbọ́ ẹ mọ̀ gbọ́ ẹ mọ̀ gbọ́ ẹ̀nàm mi gbọ́. mo ní wọn lóto lẹ ń tu. ẹ̀tọ́ ẹ ẹ alẹ́ rúkà bí farọ́ farọ́ kẹfà ẹ̀lí lóso ní kìí ṣe pọ́n sì fi ń kí ànábì sallallahu alaihi wasallam ẹ máa gbọ́ ẹ̀gbọ́n náà ọ̀rọ̀ kíkìyàn là ń sọ. ẹ̀yin kíkì là ń sọ tí nǹkan yín bá múlẹ̀ ní ìsìn ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ bóyá ní nǹkan yín bọ́lẹ̀ ẹ lè bẹ̀rẹ̀ kẹ́ bú nǹkan yìí ẹ ẹ fẹ́ fún ní nǹkan ẹ jòkó tí ẹ gbé nǹkan ẹ fún un ẹjọ́ kan ẹgbẹ́ nǹkan fún wọn èyàn ṣe fẹ́ fún yàn nílẹ̀ tí ó di èyàn ṣe fẹ́ gbé nǹkan fún yàn tí ó di kúkún lẹ̀ so ti yé báwọn ẹ fẹ́ báyàn sọ̀rọ̀ níṣẹ́ ẹjọ́ kó tì kọ́dà ìfún ẹ máa gbọ́ ẹ máa gbọ́ so ti béèrè lẹ́fẹ́ béèrè abẹ́fẹ́ tẹ́ bá fẹ́ nọ́kọ́ṣà ìdí kí n parí ẹ lè béèrè nọ́kọ́ṣà àti ti naam aleykum salaam. Jazakumullahu khairan. ẹ̀dá kun ìbéèrè ti tẹ̀mí ni hadithu kan bẹ nínú tẹ́bà bíbí sẹ́yìn kan tó di wọn ní ẹ̀rọ rọ́bì aláwọ̀ àǹtí ó bẹ̀rẹ̀ fún àrùn sọ́lọ́lọ́ ìsọ́lá nígbà tí ànábì ń bínú. ẹ̀rí àlàyé yẹn náà àlàyé ìyípadà kò lórí ìṣesí kan sí ìṣesí kan náà ni kìí ṣe pọ́n kí ànábì kò lẹ́bẹ̀ẹ́ ẹ̀rí pé mo tún sọ mo kò ti ọ̀rọ̀ ìmáàmù mo kó tirẹ̀ díjẹ̀ jọ ṣe ẹni tí kò mọ̀ ń dùn yẹn náà ni pé àwọn èèyàn wa àbọ̀ gbọ́rọ̀ àní tẹ̀lé ti tán bá ń tì sí wa pé ẹ lọ lé chẹ́kì báyìí lọ chẹ́kì báyìí lọ chẹ́kì báyìí tí wọn náà wà lọ ṣe research pé sẹ́ni yìí ń parọ́ ní ẹ̀rí pé mo sọ́dún pé ẹni tó bá chẹ́kì àwọn nǹkan tí mò ń kó tì yìí tó bá rí pé rọ́ ni pè mí kó wá fọwọ́ rẹ̀ mi mú pé òpùrọ́ ni ọ́ so kọ́lọ̀ kó ṣàánú fún wa so business láì tààlà so bóyá ká tó ń gba ẹlòmíràn náà okay okay ti ṣan. naam òun ni pé inshallah màá sí fóònù tèmi gẹ́gẹ́ kalẹ̀ so fún àwọn tí a bá fẹ́ pè láti pé kí ẹ fi lè pè àwọn àkíyèsí àmọ́ síwájú kí n tó parí so ẹ dákun àwọn tí a bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò yìí ètò yìí ní bùkátà sí pàtàkì jùlọ àwa tí a kí ètò yìí kó dúró so ní bùkátà sí káwa onígbọ̀wọ́ kí a fi lè ṣètò láti lè máa lọ so ẹ jẹ́ kí n gbé kọ́ọ̀lù kan yìí kí n parí ètò yìí náà. salaamaleykum. waaleykum salaam. ẹjọ́ èmi wò pé àníyàn ni wọ́n máa ń wò ní gbogbo kan ní. Allahu akbar ẹ ṣeun gan jazakumullahu khaira sẹ́rí tẹ́bálọ́ lè wo hadith àníyàn lórí iṣẹ́ tí ọba dání innamal a'malu binniyati wa innama likulli imri'in ma nawa ẹni tí mutí ní ìsìnkọ́ wá ní àníyàn mi ò mú lára innamal a'malu nídìí níbi àwọn iṣẹ́ ẹbú ẹni tí ń jalè innamal a'malu nídìí níbi iṣẹ́ ẹbú iṣẹ́ eré téèyàn ń ṣe lọ́lọ́run ó wò pé àníyàn wo ló fi ṣe iṣẹ́ eré àmọ́ kéèyàn ṣiṣẹ́ ẹbú kan wá ní àníyàn wo ló fi ṣe so yẹn ò sí nínú ìdájọ́ ẹ̀sìn wa so bí nùláì tààlà àwọn tí a bá fẹ́ pè ká pè sí zero eight one zero thirty three fifty one fifty four nine so abdulfatah salumi òun ni ó ń dágbére pé subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. No. Okay. <laughs> السلام عليكم a'a wani wani ne research

ẹ bá nọ́mbà rẹ pé padà. ẹ yà á ní orí nọ́mbà rẹ ó lè padà pè mí yóò padà pè mí yóò sọ. ara rẹ ò bá ẹ ara rẹ ò bá ẹ ok na alákùnrin ọ̀sán ìlà ẹ̀sìn. ó ní àdéhìsì wúrí rẹ. salaam aleykum. wa aleykum salaam wa rahmatulah. ẹ kú ètò àfa ẹ kú ẹ kú tọ́sọ́nà náà. alhamdulilayi ọlọ́run máa tọ́ gba sọ́nà ẹ màá mọ kàn ní kí n confam nọ́mbà yìí ni tó a máa a máa pè láti máa wá ìtọ́sọ́nà lọ́dọ̀ yín. ní sá alábíkọ́ àtìlá ẹ fún mi akújímọ̀ ẹ sọ́dà bọ̀. Assalamu alaikum. Wa alaikum ọlọ́wọ́ aṣáílẹ̀ ṣe dára jẹ̀dá kọ́ mọ̀lú tọkẹrẹ lọ. kẹ́dá pa ìdílé kan ní sinmi sá. àṣẹ gbọ́dọ̀ yìí tẹ́ni bọ̀ wọ́n ń bẹ̀rẹ̀ yìí pé tí ẹ bá fẹ́ báyẹ̀ wí hmm, tó wá ní kókó lẹ̀ nǹkan. sẹ́ẹ̀rì ó dáa kí wọ́n tó to pé sẹ́ẹ̀rì tó wá pé èèyàn bá ní kọ́mọ tí èèyàn bá tó wá pé èèyàn bá fi ní kọ́mọ rárá kó èèyàn fẹ́ fara nínú ọ̀dà báwọn ṣẹ́gẹ́tẹ̀ báwọn àmọ́ tí èèyàn pé èèyàn ní kọ́mọ rárá kó èèyàn kàn kúnlẹ̀ lásán ó dáa kéèyàn ò jìnnà sí irú nǹkan báyẹn díẹ̀ torí kò jẹ́ nira fún kò jẹ́ nǹkan kan fún sẹ̀tọ̀rọ̀ sọ́ni. nǹkan ẹ̀ka kúnlẹ̀ táwọn sókè pé wọ́n yẹ ṣẹ̀wọ̀n ẹni yẹn lọ kúnlẹ̀ táwọn sókè. kọ́yìn kéèyàn ní kó dúró kó káwọ́ sókè kó dúró kó káwọ́ sókè ó dáa ó ti ọlọ́wọ́ là sáwọn. ṣé àwọn náà wọ̀ ọ́. ẹ̀yin ò lè tọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́rì dìdà lọ́wọ́. ẹ̀ẹ́ naam. ọgbà àwọn àlejò. aleykum salaam. ẹ̀ka ẹ̀gbọ́n ẹ̀ka. alhamdulilayi kúrò lọ. yẹlọ mo gbọ́ mo gbọ́ fúdàmù yìí nìsín. bọ̀ bí àfàdàm ti ẹ̀ sọ pé àná sọ pé ìkúnlẹ̀ ọ̀dà mo fẹ́ gbókò dídà yẹn mi ìdá dídà yẹn mi. al-islam wa taqalidul jahiliya islam wa taqalidul jahiliya. ṣé kílẹ̀ wí ìgbéyàwó ìgbéyàwó náà ṣe. nineteen seventy six kọ́ ni mo pè lẹ́ẹ̀kan tí wọ́n tẹ̀. ẹ bá sọ díẹ̀ nípa ohun tí wọ́n sọ níbi ìkólẹ̀ yẹn. ẹyin tí wọ́n sọ òun ni pé wọ́n ní àwọn àṣàkáṣà tí ọ̀dà tó jẹ́ àwọn àṣà ṣèitán tí àwọn Yorùbá ń ṣe ó sì ṣẹ́kù sí Nàìjíríà báyìí wọ́n ní ara yìí náà káwọn èèyàn máa tẹ̀ ká máa dọ̀bálẹ̀ kí àwọn èèyàn pé ó burú gan wọn aláwọn àfáà kan bẹ tó tán máa lọ lè ń ṣe fáwọn ọlọ́ba pípé wọn wà mọ ní pé àwọn orí nǹkan táwọn ò ṣe pé bọ̀ táwọn afáà bẹ tó pé ni wọ́n máa ń bàjẹ́ tí wọ́n fẹ́ ṣe wọ́n ní ara wọn eh. làwọn náà pé àwọn gẹ́gẹ́ pé náà máa ń bàjẹ́ láti máa ṣe fún àwọn ọlọ́ba yẹn so eh. n tán sọ nìyẹn. Euh, ọ̀rọ̀ ṣe kádàmù. <laughs> ọmọ àgbà ọmọ mọ́ríkà sọ́mà ní oṣù kúrò ní bàbá wí forí kanlẹ̀ ní bàbá wí tani bàbá ń forí kanlẹ̀ fún rí tani pé àwọn ọmọ ń ṣe é no Sumaya, I'm on the sound of it. Okay. Okay. Salaam alaikum. Yeah. 放心吧，老板。 àti kúnlẹ̀ ní Dubai kan bá ń kàn lọ. Thank you. rahmatulah ẹ̀rọ̀sọ́s. alhamdulilah. ẹ dákun nípa lẹ́kítọ̀ yìí náà ẹ dákun ẹ máa pílẹ̀ ti ṣe kàmọ́ iná fún ẹ dákun tó ọlọ́run tó bọ́ yà. Hmm. mi fẹ́ wọn ṣe yẹn mọ́ lẹ́yìn pé mo sọ fún wọn pé <laughs> kí mo ti ọlọ́run fẹ́ stop ẹ lónìí ni. Ala jizakum khairan. Hayakum Allah. <laughs> wọ́n ní ẹ̀ka place ṣe kàmọ́jà.